àníyàn àti ó ti jẹ́ kíláàsì níyàn ní ọkọ̀ àníyàn حديث الذي وعن ابي اسحاق سعد بن عمرو وقاص مالك بن ابي ابن عبد مناف ابن زهره ابن كلاب ابن مره ابن كعب ابن زهير القرشي الزهري رضي الله عنه أحد العشرة المشهود له الجنة رضي الله عنه قال جاءني رسول الله صلى الله عليه وسلم يعودني عام حجة حجة الوداع من ودع شد بي فقلت يا رسول الله إني قد بلغ بي من الودع ما دار وأنا ذو مال ولا يرثني لم نكن به أفأتصدق بثلثي مالي قال لا قلت فالشكر يا رسول الله فقال لا قلت فالثلث يا رسول الله قال الثلث والثلث كثير أو كبير إنك أن تذر ورثتك أغنياء خير من أن تذرهم عالة يتكففون الناس وإنك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا وجدت عليها حتى ما تجعل في في امرأتك في في امرأتي قال فقلت يا رسول الله أخلف بعد أصحابي قال إنك لن تخلف وتعمل عملا تبتغي به وجه الله إلا به درجة ورفعة ولعلك أن تسلم حتى يرتفع بك أقوام ويضر بك آخرون اللهم في لأصحابه هجرتهم ولا تردهم على أعقابهم لكن البائس سعد آه، قولها يدفع لو يمتلك tó jẹ́ pé nígbà tí wọ́n gba ìsìláàmù àwọn fámìlì wọn tó ti sùn wọn wọ́n ti yá wọn. débi pé sáàlì tó máa nìyí ó jẹ́ nípa tí ó fẹ́ràn àmọ́ rẹ̀ púpọ̀ tó jẹ́ pé àwọn ìyá máa fi ìfẹ́ tó ní sọ̀rọ̀ rẹ̀ ṣe àpèjúwe wọ́n fẹ́ sàpèjúwe pé ààbẹ̀ ah, ẹ̀sìn wọn fẹ́ òbí nà ó ní ààbẹ̀ ah, ti sáàlì àbí wàkọ́s. pàtí sáàlì náà bí wàkọ́s wá gba ìsìláàmù màmá rẹ̀ wá sọ fún pé tó o bá fi ẹ̀sìn tó o sì tó o gbà yìí tó o bá fi lẹ́ẹ̀ ọmọ rẹ ní ẹ̀wọ́ fi para títí tó kú tó gba ní máa sọ káàkiri kúrò mọ́ káàkiri sáàdù ló pa màmá rẹ̀ orí òun ara rẹ̀ pa màmá rẹ̀. tó sáàdù tó máa ń di ọwá dúró lórí Islam ó fẹsẹ̀ múlẹ̀ lórí Islam ó jẹ́ ẹ̀jẹ̀ rárá. tó ọmọ yẹn wá fẹ́ pàtìsí tó sọ lóòótọ́ àwọn òjò ẹ̀wọ̀n níjọ àkọ́kọ́ òjò ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kejì sáàdù wà lórí bá màmá òun ní sílẹ̀ láíláí o wọ́n dà tẹ́ bá ní ẹ̀mí ọgọ́rùn-ún tẹ́ bá ní ẹ̀mí ọ́dẹ́ẹ̀dì tí wọ́n bẹ̀rẹ̀ sí já lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan tí gbogbo ó fi já yányá òun ní ìjẹ́ sọ́wọ́ àìlú ìlú ìlẹ̀ o so látara bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ padà wá sí ibi tí wọ́n padà wá fara balẹ̀ padà wá jẹun so sáàtì ó ní ànábì sallallahu alaihi wasallam ní ọdún hajj tánàbí ṣe hajj ìgbẹ̀ yẹn tí ànábì sallallahu alaihi wasallam tó sì ní ìmá tánàbí ọdún yóò bá nílẹ̀ ayé máa ó ní bá ọdún hajj ó lànàbí sallallahu alaihi wasallam ó wá bẹ̀ wò nígbà tí ó rẹ̀ nígbà náà wọ́n wà ní mọ́kà ó ní mìwájà ìṣàjàdí látara ìnira látara ìrora tó lágbára gbàgbọ́ látara àárẹ̀ tó rẹ̀ àti wá bẹ̀ wò ọkùnrin yàrá sọ̀rọ̀ olùwà sọ pé ilé ànábì ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá rí ọlá ìní pàtàkì àti ìpínlẹ̀ ìwájà ìgbà àtàwọn wọn náà rí bí ìlà ìṣe tó fún mi kí èsì tẹ̀lé ó lè máa wù fún ànábì wọn náà rí bí ìṣe ń kérora wọn náà rí bí ìṣe ń kérora wà á nàdù máa ní wà láàyè rí fún mi ìlà tẹ́tún ní à ó ní ó sì mà fóun ní owó tó pọ̀ sáàbì tó máa ní ojú ẹ̀ka tó sì ní tó ní dúkìá tó pọ̀ gan ní maka ó wá fún àdàbí sọláwà lọ sílá pé wà láàyè ẹni kò ní ìlà àbúrò tó ní kò sẹ́ni kàkà tí ó jogún ní ọmọ rẹ̀ tó sì mú ilẹ̀ ọmọ rẹ̀ rẹ̀ kà sáàbì tó wà kọ́ sáàbì tó wà kọ́ sáàbì tó tàn sọ yìí ọmọ ẹ̀yọ̀ kan tó sọlóbì ní ìlú náà lóbi ó wá fún ní gbogbo dúkìá ní orí ipa ọmọ ìlú òní lè ka ọwọ́ sọ bá nàbí sọ̀lá àwọn ọ̀sán pé àtàsọ́jà kò lè tòrò tẹ́yìn máa rí wọ́n ní ìlànàbí ṣé kí n dá ogún mi sí mẹ́ta kí wọ́n á kó dá méjì nínú mẹ́ta yìí wọ́n á fi sàrà kó wá sẹ́kù ìdá kan nínú ìdá mẹ́ta tí ọmọ ìyẹn náà kó máa má rí yẹ kọ́ọ̀dà àníbíà sọ pé rárá wọ́n sì bẹ́ẹ̀. kúntù wàṣẹ́kù ya Rasulullah wọ́n ní tó bá ní mọ́tò bá kódà ṣé kí n dá sí méjì kí n fi dájú sí sàrà kí n kódà jù kí n fi dájú kalẹ̀ wọ́n máa mi yóò yòókù yóò yòókù rẹ̀ lẹ́gbàá tí o bá kú tán pé àárẹ̀ ń sọ ìgbà náà wò pé àárẹ̀ yìí ti kó ti lágbára tó yìí kódà pé àárẹ̀ tó tí o ti yóò ti sábà fi ikú òun ní àárẹ̀ yìí. bàbá wa nàbí sọ̀rọ̀ àwọn ọ̀sán náà pé òun ò fi dájú sí sàrà ọ̀kọ́ ọ̀lá fakul ó ní kul ó tó wá sọ fẹ́ nàbí pé fakul ti ya Rasulullah ó dá jẹ́ kó wo dá sí mẹ́ta fún wa mú dá sí ìdá mẹ́ta fún òfin sàrà fún òfin ìdá méjì ìdá méjì tó kù fún òfin kalẹ̀ fún ọmọ àwọn àtúntò àti ìdá kẹrin ìdá mẹ́ta wà tónùtò kẹ̀mí àwọn kẹ̀sí àwọn kẹ̀mí ànábi ní ìdá kan ní ìdá mẹ́ta fún òfin sàrà náà tó kọ́ nínú dúkìá rẹ̀ إنك الدبر وثبت أنبياء خير من أن تذرهم عالة يتكففون الناس أنا بي كوفو كوفي أما على ليلة أما بميلة كوفو ولي لولو نوالي كتبوتو مبا بدوري نوالي كيا مبا بدوري أنا بي olóore gan fún wa ó sì lóore fún wọn náà ipò fún wa lẹ̀ ní táríkà lọ yàtàkàfà tó nà dáàsì fún wa pé wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé olówó làwọn tó bí ọ ẹ́ wọ́n wá ká ọ̀rọ̀ fún ẹ wá báwa ká àwọn bára yẹn wọ́n fi gbálẹ̀ fún mi báwa ká àwọn bára yẹn gbogbo tí wọ́n ti sàrà ní ìjọba ádámà wa yàtọ̀ bá gbogbo láyé rẹ tó àníṣọ̀lá wa lọ́sọ̀lá mi kó fún wálẹ̀ ní olówó olóore fún ọ kó fún wálẹ̀ ní tálíkà lọ tó jẹ́ pé wọ́n mọ̀ wá lọ lè dààmú àwọn èèyàn wọ́n mọ̀ wá lọ lè tọrọ owó lọ́dọ̀ àwọn وإنك لن تطلق نفقة تبتغي بها وجه الله إلا أجرت عليها Ànábì wa sọ fún pé dájúdájú òní ná dúkìá kan òní ná owó kan tó òbí náà ka ojú rẹ̀ Allah subhanahu wa ta'ala wọ́n máa ń sọ pé kí ìyá wọn ìgbà tó fi náà ka ojú Allah subhanahu wa ta'ala tó máa ń náà pé tó rà ka kó wà lẹ́nà látara tó bá wà ní ọ̀nà tó wà ní ilé aláwọ̀ sùhánù ọ̀tà tó ń rí báyìí pépé nínú oore àlẹ́yìn tó tún lóore jù láyé ní lẹ́tọ́ ju àìjẹ́nà lọ ní ilé aláwọ̀ sùhánù ọ̀tà ló ṣẹlẹ̀ sàkóso sùnmí ọmọ mi yóò lòdì máa wà ní ọ̀nà òun náà ní kókó sí ni òun náà ní kọ́jú báyìí ojú aláwọ̀ sùhánù ọ̀tà lọ́wọ́ ìjọba ìdàgbìyà tó bá ti ṣe pẹ̀lú ìlàs tó bá ti ṣe pẹ̀lú kó omi ra ojú àwọn sùpàdé wọn yàrá tó bẹ́ẹ̀rì nínú àgbẹ̀tẹ̀ tó bá ti ọdún ìdàgbé yàrá ìlà ojú tààrí ha àyàfi kí àwọn sùpàdé wọn yàrá kó san ọ lẹ́sàn lórí ẹ̀ àtà àbàtẹ́jà lóògì ìlú ìlú àti. Fọlá àlejò títí tó fi dórí oúnjẹ tó fi sẹ́sì ìyàwó rẹ̀ báyìí. Nítorí pé kalẹ̀ nílé ìyàwó rẹ̀ rẹ̀ nítorí pé yẹ ọ̀nà ìgbàlá dá lórí ẹ̀. Eléyìí ọ̀pọ̀lọpọ̀ ìlú lágbóyè rẹ̀ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ náà fi àwọn ẹ̀ka rẹ̀ lé òun ẹ̀ka rẹ̀ fún alẹ́ ó wá wáyé ta wá pàdé ẹ̀ka ẹ̀dàkọ̀ ìlú ọlọ́run ó lè lórí five hundred ó lè fún àtàwọn ìyàwó ti fẹ́lẹ́ ní ìpele ìbọn ìgbà yìí kọjá àwọn ti dá jẹ lálẹ́ yìí ẹ̀ kò sí ní ó jẹ náà nù yóò wá lò pé sàrà tó ń ṣe dá òun gbàlájà lórí ẹ̀ yóò ní ìsìn sàrà tí ní ká dá nù tòun tí yẹn bá lágbóyè lórí jẹ ń tẹ̀yìn bá rà sí ìyàwó ládàá alákọ̀ọ́kọ́ òun náà ni ládàá ìpènyàn sí oníṣe yẹn gẹ́gẹ́ bí òfin ìṣẹ̀lẹ̀ àìsàn ládàá ẹlẹ́ẹ̀kejì òun náà ni ládàá pé èèyàn tó sàrà tó sàrà dà sàrà tó ilé ìwò ti padà púpọ̀ ó ní ìwà náà ẹ̀dùn àti àgbà tó máa fẹ́ sáré náà tàbí ọ̀dà ìròyìn òkú ó ní àgbà tó fi láyé pẹ̀lú ìwà ilé ìwà kọ̀ọ̀kì. Tọ́lá tó wọ́n pé kí ni káwọn máa ná lórí káwọn sì máa ní ìyá tá a bá ní àlọ́ àwọn ọ̀dà ara ń sọ fún ọ pé tẹ́ bá fẹ́ lè wá rí lẹ́yìn wọ́n làwọn ọ̀rọ̀ yìí àwọn tẹ́ kọ́kọ́ náà fúnra làwọn òbí èjì àtàwọn tó súnmọ́ yìí òbí ẹgbẹ́ èjì àwọn tó wá súnmọ́ yìí lẹ́yìn òbí èjì ọ̀nà làwọn ọ̀nà làwọn ìyàwó yìí ọ̀nà làwọn ọmọ yìí àwọn eléyìí kó ṣe pàtàkì púpọ̀ àníbi wá sọ fún sáà lùpẹ́ kọ́dà pé ebi tó ń fi oúnjẹ tó ń gbé kalẹ̀ tó ń fi sí àwọ̀ rẹ̀ sí àwọ̀ rẹ̀ ń jẹ nínú ilé eléyìí náà ó máa gbàládá lórí ẹ̀ pàápàá tó tu yá Rasulullah ọ̀hánlá fàdà aṣáájú. ó lọ́wọ́ afọ́fẹ́ àgbà nẹ́bí tí èsì pé lẹ́gbàá táwọn yòókù àwọn sábẹ́ àwọn yòókù bá kó ní mọ́tà àti fún àwọn sàlẹ̀sẹ̀ nígbà yẹn ti lágbára tó níbẹ̀ ìlà gbogbo àwọn bá wá lọ wọ́n ti há ìgbà lápàdà sí nàìjíríà tẹ́ èmi nìkan wọ́n wà kalẹ̀ sí ìlú mọ́tà lẹ́gbàá tó bá ti ṣe ìjà ká ti kó ní ìlú mọ́tà tán ọ́l àlẹ́sọ̀lá wà lẹ́sọ̀lá wà sọ pé ìnákàlá tó kálẹ̀ bá wà dáhàmàlà àmàlà dábùkì tàbí ilà dáta bí ìdára dáta wọ́n fà á anábì ní wọ́n bá ti fi ọ́ lẹ̀ náà ẹ̀fọ́ anábì ní wọ́n fi ọ́ lẹ̀ yóò fi gbà tó o bá ti ṣe dáadáa níbi wọ́n fi ọ́ lẹ̀ sí tó o ti ẹ̀sìn lọ́dọ̀ wọ́n sùn á lọ́wọ́ dáadáa ilà ìgbésà bìbí àyà ilà dáta bí ìdára dáta àwọ̀ ìfà àyà kí ó máa sàlékún ó máa sàlékún àbíkà náà ó máa rí àlékún dáadáa àlékún gbígbéga lọ́dọ̀ wọ́n sùn á lọ́wọ́ dáadáa kọ́dà tó bá fi ọ́ lẹ̀ náà tò eléyìí fún wa ẹ̀ téèyàn bá tún ṣe dáadáa láyé téèyàn wà òdì ládàá ẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òdì àgbéga téèyàn máa rí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òdì lọ́wọ́ fún yàn tó àbùsí ẹ̀ sí Allah subhanahu wa ta'ala tó sẹ̀yà. Ànábì sallallahu alaihi wasallam ó wá sọ pé wala'allaka an tuqallab àníbi tí wọ́n á sọ pé kọ́dà wọn wá ṣe pé nínú báyìí lọ hátà yẹ̀dẹ́sì á kíkà àkùwá mú pẹ̀lú ọ̀dídá àbárò títí pé pé àwọn ìwà padà wá sáǹfààní lára rẹ̀ ó padà sí ní lọ́pọ̀lọpọ̀ yóò padà wá sí ní wọ́n wá sáǹfààní lára rẹ̀ fún àǹfààní tó pọ̀ pẹ̀lú ọ̀dídá àbárò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó sì yí ara látara rẹ̀ tó àdéhùn ìṣọ̀tàn àti sọ̀lá wa rẹ̀ wọ̀ sọ́lá mi sọ yìí ọ̀rọ̀ àsọ́lẹ̀ kan ní tó jẹ́ pé ó sì padà wá sẹ́yìn ó padà wá ṣẹ̀ wípé sáàtì náà bí wà sáàtì náà bí wà kọ́s ó padà wá ṣẹ̀ ní wọ́n eh, wá padà wá ja ọ̀pọ̀lọpọ̀ ogun nínú Islam ìgbé wọn jọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ní pẹ̀lú àwọn sáré ànábì tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tòbí ní wọ́n rí ìnira látara sáàtì náà bí wà kọ́s látara ohun tí wọ́n jọ jà alẹ́sọ̀lá wà lọ́sọ̀lá sọ pé aláwọ̀ náà bí ìdá sáré ìdọ̀tàn ìdá táwọn sàábẹ̀ tó ti ṣe dákun mọ́tà fi kí jíra yẹn ṣe kí kó máa lọ bẹ́ẹ̀ yàrá ìgbà jíra yẹn ní ọwọ́ wọn mọ́tò jẹ́ kí wọ́n bẹ́sẹ̀ sẹ́yìn má wàlá àtàwọn ìdààmú àdàkà àkọ́ọ̀bì dákun mọ́tò jẹ́ kí wọ́n padà sẹ́yìn ní ìgbàgbọ́ sí ọlọ́sùn àti ọjà tó hadithi ẹgbẹ́ tó ń tó ń tọ́ka lórí tó ń darí lórí nípa kíni nípa àníyàn dáadáa ẹ̀kọ́ wa pọ̀ gan fún wa nínú àdéhùn nínú tó padà wá ṣẹlẹ̀ gan sáà nínú àdéhùn àkọ́s lórí àwọn sábẹ́ ànábì wò wò káyé níyà débi pé báyìí bá wá ṣe wọ́n sọ̀kan wá rò pé hàn ah, kí ló tún dá sí láyìí káàbí mú gbogbo tó gbé wa lọ ẹ̀ẹ́dá tó lọ nígbà ẹ̀ẹ́dá tó lọ nígbà àwọn sì rò pé tán bóyá ti àárẹ̀ tó ti sábà fi kú mi wọ́n ti máa àwọn tó bá jẹ lówó àwọn tó bá yẹ kí wọ́n sọ àsọkalẹ̀ fún àwọn tó bá yẹ kí wọ́n bá yẹ kí wọ́n tún bá níbi láì tó bá ti pẹ̀lú wọn wọ́n ti máa ra máa lọ́tọ́ ọ̀rẹ́ ìlọ́yà nù tí máa bẹ̀rẹ̀ ọ̀kà tiwọn nù. òun náà ló wà ní sáàdì ìbálẹ̀ tó ti sáàdì ìbí a òjò kò sí sàrà ní owó yìí. sáàdì wọn máa ń gbà wá sọ àkọọ́lẹ̀ wa padà wá pé sáàdì wọn ẹ̀dùbà àbúwà ọ́s tó jẹ́ àbá rẹ̀ òun náà ní ó kọ́ ẹ̀yẹ́ dá òun náà ní láti fún ìlú lẹ́yìn ẹ̀dùbà ọkọ̀ ọkọ̀ gbajúmọ̀ pẹ̀lú sáàd àbí wàkọ́s kó ní yà bàbá rẹ̀ òun náà ní àbúwà ọ́s ó pẹ̀lú ẹ̀dùbà mari tó sáàd fún àbí wàkọ́s àti orúkọ rẹ̀ jẹ́ mari ó padà wá gbádùn ní yàrá lẹ́yìn tó wá gbádùn yìí ó wá sùn débi pé lẹ́yìn tó padà kú ó padà fi ọmọ ọkùnrin mẹ́tàdínlógún padà fi ó fi ọmọ obìnrin méjì lálẹ́ níwájú ọmọ ó fi ọmọ ọkùnrin mẹ́tàdínlógún ọmọ ọkùnrin seventeen olùpadà wá bí lẹ́gbàá tó gbádùn ìyá rẹ̀ ó wá bí ọmọ obìnrin mọ́kànlá sẹ́wọ́n obìnrin kan lórí tẹ́lẹ̀ ó wá bí mọ́kànlá ó wá jẹ́ méjìlá àpapọ̀ sábì àbíwá ọ̀sùn tó padà wá kalẹ̀ wọ́n jẹ́ méjì ni wọ́n jẹ́ twenty nine ẹ̀wọ̀n twenty nine ọmọdé kalẹ̀ àwọn sábì àtẹ̀yìn àwọn máa bí wọn ní orí ti fi wá tẹ̀gbẹ́ wá ti gbé wá ti gbé ti ṣe ayélujára tó bá wọn ní wọ́n yẹ so àìgbádùn ìmánìwá nígbà ìmánìwá tí ó fẹsẹ̀ fẹ́ dáadáa ní méjì òun náà ló fà á ètò bàbá mi máa ká ẹ̀mí kò tó bẹ́ẹ̀ àwọn ọmọ ayé ní ààrẹ ọ̀kan náà ló bẹ́ẹ̀ bí òun náà ló sọ kalẹ̀ tó bá ti wá gbé ọ̀kan náà tó wà lọ lè ṣe sábà bí bí àwọn òṣèré ìgbìmọ̀ ẹ̀mí òní máa yọ máa yọ ọmọ pa ẹ̀mí bẹ́ẹ̀ ni ẹjọ́ dàgbà ẹ̀mí wà ní ètò ìdìbò láti ọgbà padà wá dé bàbá pátá ẹ̀ àbí wọn yọ dàgbà àdéhùn wá dé àwọn Yorùbá máa ń kó òwe kan wọ́n ní ogún ọ lálẹ́ ọdún lọ́jọ́ kan ogun ọmọ ẹ̀sìn àti kọ́lá ogun ọmọ kéré tí Allah subhanahu wa ta'ala lọ́fẹ́ pa ẹgbẹ̀rún ẹ̀mí ní ṣíkà àti sọ̀rọ̀ ilé ẹ̀ka náà yóò pa so ìṣẹ̀lẹ̀ tí wọ́n á yẹ sọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn olú rẹ̀ ló padà wá olú rẹ̀ ló pa ìwé ìgbà lẹ́yìn wàlú ìjọ lè ṣe ìṣọ́nà bíbí tó lóun ti ẹ̀dẹ̀ nípa máa ń pẹ́ á ah, mẹ́rin mẹ́rin náà tó bí a bá tọ́ wọlé ẹ̀dùn àti mẹ́rin náà wọ́n ti fi wọ́n ti fi lẹ́dúlẹ́dúlẹ́ ìmọ̀sí ọmọlẹ́sàdúrà lọ́sùn àgbẹ̀wọ̀ dáadáa ó wá kò ní ká ó wá kò ní ọmọláyé ẹ wá wò ó sì àwọn obìnrin àwọn ẹni wọn padà wá jí àkàrà àgùntàn báwọn náà ní ìwọ̀n látàrí òbí òwò ṣe lọ sí ìdíbà mi ọkọ rẹ náà ló sọ pé àdá ah, rẹ lè ṣe mí ẹ kó tẹ̀ máa kó yín mọ̀ wà á rárá nígbà tó yìnbọn wà á rárá tó gbọ́n bá kú ná tí àkọ́kọ́ ò ṣe tiẹ̀ ẹ <laughs> ọkọ tiẹ̀ owó ò ṣe tiẹ̀ ó bá wọ owó lọ à sẹ́yìn wà á gbọ́ wà á wà báyìí lọ sí i ló bá tó fẹ́ yàwó kékeré lójú ayé rẹ ọ̀nà ìyàwó tó ń lọ sí àti yóò máa wá bí ma yóò wá bí ma yóò máa wá kẹ́kọ̀ọ́ látara rẹ̀ ẹ̀dùbà á ẹ̀dùn ṣe ilé yìí wò ẹ̀dùbà rẹ̀ sí. tó gbogbo eléyìí láàmú kọ́ wa lẹ́kọ̀ọ́ pọ̀ nípa ọmọ bíbí nípa títọ́ ma láwa ní àlàkọ́ ọmọ wa ṣé kí ìjà dà bí lọ́nà yìí ẹ̀ ṣé agbára wa ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn rò pé á òwe lè ti wọn owó epo ti wọn owó karosí ti wọn owó ìgbà ti wọn owó àwọn ti wọn á gbàgbé ọ̀gá òṣèlú Allah subhanahu wa ta'ala ó ti kọ àkọọ́lẹ̀ etí ọmọ kọ̀ọ̀kan jẹ láti gbàgbà àti bàbá ìyá wa. so àmì sọ̀rọ̀ àwọn àlejò sáà tó wà nínú àdìsù tó wà nínú àṣọ ìwárí àdìsù gbà tí àmì sọ̀rọ̀ àwọn àlejò sáà tó sàlàyé báwo ni Allah subhanahu wa ta'ala ti lé dà kí wọ́n fà ìpele ìpele ìpele so ìpele ọjọ́ ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta so nígbà yẹn ni Allah subhanahu wa ta'ala wà fún àmàlà ẹ̀ka pé ẹ̀kọ́ jíjẹ mímọ́ ọmọ yìí ẹ̀kọ́ àṣìkì rẹ̀ nǹkan tí ó máa ń jẹ tí ó máa ń tí ó ti jáde láyé ẹ̀kọ́ ẹ̀kọ́ kalẹ̀. ó sì wá ń dáhùn máa bó tí ọlọ́sùn á lọ bàárà nìkan mà lásìkò yìí nígbà mi máa màláìka ti lọ́yà ẹ̀kọ́ kalẹ̀ ìkàbá yìí tí ó jẹ láyé tí ó jẹ láyé. ànábì sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sọ́dọ̀ máa sọ fún wa pé olóòkúra pẹ̀lú ọba tó lẹ̀ nù pé ẹ̀dá kan ní kò láyé àyàfi kó lo àìsí ẹ̀dá àbí kó lo tí ọlọ́sùn á lọ bàárà kọ́ fún kó lónà ní tó kọ fún pé yóò jẹ ìṣẹ́nu rẹ̀ láyé tí ò bá jẹ́ tán láyé báyìí kó wọnú rẹ̀ kò ní kú ní tó kọ pé yóò mú láyé tí ò bá mú tán báyìí kò ní kú atẹ́kùn tó kọ pé yóò gbà símú láyé tí ò bá gba atẹ́kùn rẹ̀ símú tán kò ní kú so abẹ́rẹ́ ayé ti fà ojú rẹ̀ pọ̀ gan wọn aláwọ̀ ìdílé pẹ̀lú mí ìjọ mẹ́ta ó lè má jẹun láti máa mú ìyàgbé ẹ̀ ẹ̀yìn ló mọ̀ jẹun òmò jẹun kó láwa ṣe kò sí yóò ayé ha ẹ̀rọ àkọ́kọ́ díẹ̀ nínú yóò ayé kò yóò ayé kọ̀ ọ̀rọ̀ ni a àbùdá a àṣìá a àbúrò àwọn kọ̀kọ́ wọn mú kọ́ tí wọ́n láàgùn ẹ̀ mọ̀ pé ó fẹ́ mú fáínà ẹ̀kọ́ ẹ̀rọ ẹ̀dùbà jíjẹ àìsí ìjẹjẹ yóò fẹ́ jẹ ẹ̀ẹ́kan tó kúnú ẹ̀ẹ́kan nítọ̀ ẹ̀já ẹ̀já ẹ̀wòlá ọ̀gá tó fẹ́ẹ́ tó wá balẹ̀ láyé kí wọ́n á lọ lè wẹ̀ láyé á gbàdúrà tó kọ̀ yóò wẹ̀ nígbà yìí lẹ́yìn ọ̀gá lóṣù ẹ̀dùbà tó ní ìtókùn sórí ẹ̀yìn ó ah, sẹ́kù láyé tí kò sí yẹ ó sì gbọdọ̀ jẹ́ gẹ́gẹ́ bí àkọlé àwọn ọ̀sán àti ọ̀dà àdá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà ní àwọn olórí ìtẹ́sí pé ó ti jẹ́ tán àbáwọn abẹ́ fọ́ọ̀sì ẹ̀ gẹ́gẹ́ bí pé ní bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ rẹ̀ ẹkú jẹ́ ó dà ẹja ẹja sùn wọlé kọ díẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ní oyún máa padà bẹ́ẹ̀ tẹ́ ní oyún máa padà tó eléyìí nínú àkọlé àwọn ọ̀sán àti ọ̀dà àdá gbogbo gbèsè láti láyé ẹja fẹsẹ̀ wá rìn tá a sọ àtìsí náà ní ọ̀rọ̀ tá a sọ bá a sọ báyìí iye gbólóhùn tí yóò sọ láyé yìí ó ti yóò kà ẹ ti ẹrù ìfẹ́ ti ṣe pé ọ̀rẹ́ rẹ̀ ló kọ́kọ́ lọ nígbà tí wọ́n máa láti fún ọ̀rọ̀ yóò kọ́kọ́ lọ ìlú sọ̀rọ̀ náà ẹlòmí etí yóò kọ́kọ́ lọ bẹ́ẹ̀ bá ń sọ ìgbọ́mọ́ títí gbọ́ tẹ́lẹ̀ ẹlòmí ọwọ́ ẹ̀ yóò kọ́kọ́ lọ tẹ́lá bí tẹ́lá gbọ́ ẹlòmíì sì fẹ́ ṣe pé gbogbo ẹ̀ náà ló lọ láti ìgbà náà tòbí wàá là ń dààmú ara wa sí kí là ń gbàgbọ́ sí. tó ìgbàgbọ́ sí àwọn subhanahu wa ta'ala tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ìgbàgbọ́ yẹn ti ìgbàgbọ́ rẹ lásán kìí ṣe ìgbàgbọ́ pé ń dẹrọ́ kàbí lásán ìgbàgbọ́ kí iṣẹ́ ọwọ́ wa kó máa pẹ̀lú ẹ wò ní sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bẹ tó fi hàn sáyẹ́ǹsì ilẹ̀ gbogbo nínú ọmọ yẹn kò sọ àtòbí táwọn ọmọ rò pé òbí máa tọ́ra òbí máa tọ́ra òbí mi bẹ́ẹ̀ ní ilé pé ó kàbí máa yẹ áìsí ọmọ òbí ìlànà ọ̀sán àwọn ọ̀dà àárẹ̀ ìwọ̀n kò sí ẹnu yìí ló ń bọ̀ alùpùpù yorùbá ó yẹ pé haúsá ni áìsí ẹ̀fẹ́ lọ́wọ́ rẹ̀ ìṣẹ̀lẹ̀ àdéhùn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ táwọn ọmọ ń sáà lọ ọmọ ìyá ti wọ́n ti àṣẹ ìyá ti kú bàbá kú ọmọ àbá kú kó wá sí ọmọ ẹ̀yọ̀ kan àwọn haúsá ń pè lọ́nà tàbí ìwọ yunifásitì tó di lọ́yà ẹ̀wọ̀n bá mi. so áìdìkì wọn máa ń sìn sábà tó ń fẹ́ rẹ ilẹ̀ haúsá ló wà wọ́n máa wọ́n fẹ́ ọ̀dọ́ ló gbà yẹ. so áìdìkì tó ká lùkọ̀ lọ́sùn á lọ́wọ́ tààlà ti kọ́ ẹ má jẹ́ ká máa fi ojú kéré agbára lọ́sùn á lọ́wọ́ tààlà káwọn ọ̀rọ̀ pé àkàtúntò ah, lè ṣe é ṣe ní ayé tòun tí àwọn sáré wọn lára ti fi kó sáà ti kálukú wọn tòun á